سديدا يصلي لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يتي الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الحدي حدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعاذنا الله وأجارنا من النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام أفي أفيكم ولون عليكم إكي أتي الله ولون كما بأشواج وولوشيكي وأنبي ومحمد àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀hábà àti gbogbo àwọn olùtẹ̀lé súnà rẹ̀ títí di ọjọ́ kan yìí. òní òun náà ni ọjọ́ kọkàndínlógún oṣù Ramadan hijira níbi wa Muhammad ẹgbẹ̀rún kan ọdún àtọgọ́rùn mẹ́rin àti ọdún mẹ́tàdínní àádọ́ta tó ṣe déédéé ọjọ́ ọjọ́ kẹjọ àbí ọjọ́ kẹjọ oṣù ẹlẹ́ẹ̀kẹta ẹgbẹ̀rún méjì ọdún àti ọdún mẹ́rìndínní ọlọ́run ọba nínú àánú rẹ̀ ó tún kó wa jọ ní àárọ̀ yìí fún ìdánilẹ́kọ̀ọ́ tí a ń bá lọ ní ìdánilẹ́kọ̀ọ́ rọmọdáníyà abẹ́lẹ́ ọba subhanahu wa ta'ala alákọ́mọ́sí ní ìbàlẹ́jọ́ aburú fún wa lọ́jọ́ gbẹ̀ndẹ̀ a bá níbi tí mo bá wa ṣe nípa àwọn tí àwọn olùkọ́ wa gbogbo káàkiri tí wọ́n wà fún wa ní ìdánilẹ́kọ̀ọ́ lọ́kàn ọ̀jọ̀ kan àmọ̀ọ́bá àtàdéhùn ọlọ́run sì ní kádéhùn náà ọ̀sẹ̀ láti bí ìbẹ̀rẹ̀ Ramadan nínú àwọn tí ó wà dá wa lẹ́kọ̀ọ́ ọ̀kan nú àwọn olùkọ́ wa náà ni àfáà wa àgbà Sheikh Abu Uwaisa gbogbo asámọ̀ àbí ẹni tí ò ti ẹ̀sìn mọ̀ wọn yọ padà wá mọ̀ àhà tó ń ti dé ìdíwọ́ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ kọ́lọ́n aláàánú jùlọ kọ́sán ẹnìkọ̀ọ̀kan ní ẹ̀sán olóore wọn ó ṣèdánilẹ́kọ̀ọ́ tààrọ̀ ní ìsìn wọn kù níbi tàfsírù títa àwọn obìnrin ni ní a tún rí tiwa náà slọ́ọ̀tì wọ inú prógrámù lè tó ìsìn já sí pé tó bá di nírọ̀lẹ́ tẹ̀fíìrì náà tún bẹ ba'da al-asri insha Allah abẹ́lọ́n ọba subhanahu wa ta'ala kọ́ máa bá ní ṣe àlékún ìkúnwọ́ àti àlàáfíà wá jẹ́ kí a gùn lórí àti jíṣẹ́ ọlọ́run náà láì ní dé ìnàpẹnu nítorí àkókò tí ọwọ́ àsìkò tí a ní àkórí ọ̀rọ̀ wa lónìí òun náà ni báwo ni màá ṣe jẹ́ aya rere bóun ni màá ṣe jẹ́ obìnrin dáadáa anabi wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam inú àṣàyàn ọ̀rọ̀ rẹ̀ anabi jẹ́ àmọ̀ wípé ilé ayé yìí o. ìgbádùn wà ń bẹ tonti bí fìtínà ṣe wà ń bẹ tó bonti bí wàhálà ṣe wà ń bẹ tó àti làásì gbé inú rẹ̀ ilé ayé yìí adùnni adùnni ilé ayé anabi ní mata wà khayru mata iya almari atusaliha lára adùn ìgbésí ilé ayé òun náà ni obìnrin rere. obìnrin tó dáa ọlọ́run ò pé àbí ànábi sallallahu alaihi wasallam kò sọ pé sọ pé obìnrin tó rẹwà al-mar'atu saliha tó bẹ́ẹ̀ olè mínú ó ti wá wà nínú ọ̀kan nínú àwọn obìnrin dáadáa bó ní ṣe jẹ́ al-mar'atu saliha obìnrin dáadáa àwọn ẹ̀kọ́ yìí ní àkórí ọ̀rọ̀ lórí kí atẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kí àwa tí a sì máa nǹkan kọ gẹ́gẹ́ bí àṣà ká máa mú ọ̀kọ̀ọ̀kan èjèèjì nínú àwọn kókó ọ̀rọ̀ tí wọ́n bá ń bá wa sọ kó lè máa jẹ́ ntí a tún máa gbé yẹ̀wò abẹ́lẹ́ ọba subhanahu wa ta'ala ohun tí wọ́n bá wa sọ náà ọlọ́run kọ́mọ́sí ní ìbàlẹ́jọ́ àbúrú fún alálùkìyàmù ọlọ́run jẹ́ kí ó yé wa dìde wó sì bá wa sọ lọ gbogbo ẹ̀kọ́ náà ọlọ́run jẹ́ alẹ́ wa máa rí múlò torí pé lílo rẹ̀ ó ní òní jẹ́ ọjẹ́ ìbálẹ́jọ́ aburú fún alálùkì àmà abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala kó gba iṣẹ́ wa kó gba ìbádà wa kó dẹ̀ yọ́nú sí àlámàrí wa lórí àkókò tí yọ gbà wọn ní wákàtí kan gbáko láti fi bá wa sọ̀rọ̀ nígbà tí àkókò tí ọba ṣẹ́kù péréte tí wọ́n fi dáhùn àwọn àbéèrè tí a bá ní abẹ́lẹ́ wọn bá sọ̀rọ̀ àwọn ọ̀tá alákọ̀ọ́bá san àfàwà Sheikh Muhyiddin Kailani Amir Abdulkadir Abu Uwaisa kọ́lọ́nkọ́ba san wọ́n ní ẹ̀san olóore ṣẹ̀dú àfà tí wọ́n tó rí ọwọ́ àkókò yìí yọ lẹ́kùn wa ọ bọ́lọ̀ ń ṣe ní kí wọ́n pọ́n wálé ọlọ́wọ́ pọ́n yìí náà lè kò sí àkókò yẹn kí n ṣe wù ọmọ torí pé kì ṣe inú ìlú yìí nìkan ó ní wọ́n ti ń bùkátà àfà bí ìbágbàgbé ìrùkú tí tó odidi oṣù kan nísìnyí tí a ti gbogbo ilẹ̀ kútọ́nu láti Niger bọ́ sí ilẹ̀ Benin Republic pẹ̀lú ọ̀kanú àwọn olùkọ́ wa náà a Dr. Asgar afizabullah wara'a so lórí ìpolongo ẹ̀sìn náà ni abẹ́lẹ́ ọba subhanahu wa ta'ala ọlọ́nkọ́ má dàlú aláyàwó lọ́njẹ́ abandi tí ó ti lérè lálìkìyàmà láì ní tó máa tún ọ̀rọ̀ yípo فليتفضل مشكورا ماجورا بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا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 eléyìí tó fún wa ní àkókò ní òwúrọ̀ yìí láti wá bára wa sọ díẹ̀ nínú ohun tó jẹ́ gbòǹgbò ìgbésí ayé wa ìyẹn ẹ̀sìn alìsílám abẹ ọlọ́mọba ọba ọlọ́jọ́ òní kó bá ti àlùbáríkà sí àwọn gbólóhùn sábàrà wa sọ kọ́lọ́n wa ṣe ní ọ̀rọ̀ tí ó jẹ́ ọ̀rọ̀ àgbọ́yé táà fi ń ṣiṣẹ́ torí àti sọ tàbí àti gbọ́ kò tó fífi ṣiṣẹ́ kọ́lọ́wọ́n bá kó wá ṣe rọrùn fún wa àwọn tá a bára wa sọ kó dé ká mú lò ó sì jẹ́ kó ṣe wá láǹfààní ní ọjọ́ ìgbẹ́jà kìámà màá tọrọ àforíjì àwọn tí wọ́n ń gbọ́ mi nínú àwọn ìyá wa àti àwọn tí wọ́n jẹ́ àbúrò tàbí ọmọ yóò bá ti ní ó lè mọ́ dẹ̀bi ti àwọn alustaf so ká ṣe sùúrù pẹ̀lú bí n bá ti mọ́ tọ́ torí ó ti di àbùlà ọwọ́ ọ̀rọ̀ bá tá a bá lè sọ ọlọ́run tó jẹ́ kí kó dé kó jẹ́ èyí tí a sọ tí ó sì jẹ́ àgbáyé gbogbo àwọn ìyànjú yìí ọ̀dọ̀ àwọn òkúta wa náà ni ọlọ́run bá ti kádàrá pé ká mú nínú rẹ̀ àwọn òtáàdù wa àwọn ni olùkọ́ àgbà tọ́lọ̀ ní kí wọ́n fi ẹsẹ̀ wa lé orí ìlànà yìí àwa ṣe ọpẹ́ fún ọlọ́run ọba àti tọrọ lọ́dọ̀ ọlọ́run ọba kó jẹ́ kí ó jẹ́ ọ̀nà tí ó jẹ́ sábàbí àti wọ àlùjánnà gbogbo wa. àkòrí ọ̀rọ̀ èyí tí a bára wa sọ ní òwúrọ̀ yìí gẹ́gẹ́ bí àwọn ìsáàlì ti ṣe lálàyé òun ni báwo ni wọ́n ti jẹ́ obìnrin rere lábẹ́ àwọn òbí tí wọ́n bí mi gẹ́gẹ́ bí ọmọ tàbí lábẹ́ ọkọ tó gbé mi sílé gẹ́gẹ́ bí ìyàwó tàbí lábẹ́ àwọn ọmọ tí mo bí síwájú tí mo jẹ́ ìyá fún wọn. eléyìí ihe ọ̀kan nínú àwọn ipò mẹ́ta tí obìnrin ti máa ń bára rẹ̀ nígbèésí ayé yìí yálà kó o jẹ́ ọmọ lábẹ́ àwọn òbí tàbí aya lábẹ́ ọkọ tàbí kó o jẹ́ ìyá tí ń tọ́jú àwọn ọmọ báwo ni wọ́n wá ti jẹ́ obìnrin rere ní gbogbo àwọn kálọ̀ rí mọ̀ pé ọlọ́run ọba tí ó ṣe ẹ̀dá wa ó dá wa láti pé káwá jọ́sìn fún òun ọlọ́run ni wa ma khalaqtul jinna wal insa illa liya'budun wọn ò ṣe ẹ̀dá ọmọ ẹ̀dá èèyàn àti àlùjànnú bí ò ṣe pé nítorí kí wọ́n bá lè jọ́sìn fún mi so kò sí nǹkan kan tí ó ṣáájú àti jẹ́ mùsùlùmí lẹ́ni tí ń ṣe lọ́wọ́n ọba fún ẹni tó bá fẹ́ jẹ́ ẹni rere nígbèsí ayé yìí so wọn àkọ́kọ́ tá a gbọ́dọ̀ mú ní kókó òun ni ẹ̀sìn wa kò sí bẹ́yìn ó ṣe níwà tí ò bá sí ẹ̀sìn Islam ìgbésí ayé ìranù lèyàn ń gbé kọ́lọ́ ọba kó sọ wa so a gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí mùsùlùmí tí ó mọ ẹni tí ó jẹ́ ọ̀ràn èèyàn lé lórí tó mọ ọ̀nà tí ó gbà jọ́sìn fún ọlọ́run ọba ọba adẹ́dàá tí ó sì ń tẹ̀lé ìlànà oṣẹ́ ńlá anabi muhammad sallallahu alayhi wa sallam sùtẹ́yìn bá ti wá ní ìgbàgbọ́ pẹ̀lú eléyìí àjẹ́ pé ó ti rí kọ́kọ́rọ́ tó fi sílẹ̀ fún ìjẹ́niire fún ara rẹ̀ ọlọ́run bá kọjú kí yá ní ìsìlámù ní délé nínú alukur'an ọlọ́run bá ó fi àwọn àáyà tí ń jẹ́rìí sí ohun tí a sọ nígbà tí ń ṣe àlàyé nípa àwọn ẹni tí wọ́n jẹ́ àwọn ẹrú ọlọ́run àwọn ẹni rèé. من سورة الأحزاب فلعني آه، إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما أولا في ọlọ́run bá kàkà lè tí ẹnì kọ̀ọ̀kan nínú wa tí ó bá lè mú ní ìwà ó ti tó wa fún ìdánilẹ́kọ̀ọ́ òwúrọ̀ yìí ọlọ́ni dájúdájú àwọn ẹni tí wọ́n jẹ́ mùsùlùmí lọ́kùnrin àti àwọn ẹni tí wọ́n jẹ́ mùsùlùmí lóbìnrin ṣẹ̀rìgbélé yìí ti yé wa pé bó ti jẹ́ obìnrin rere ó wà nínú ìjẹ́ mùsùlùmí rẹ̀ fẹ́ni tí ì bá ti mùsùlùmí kó lọ rẹ̀ ń mọ̀ pé ọ̀nà orí ó ti jìnà sí ọlọ́wọ́ kó mọ́ṣẹ́ àtàrí wa ọlọ́wọ́ á ní wal mu'minina wal mu'minat àti àwọn ẹni tí wọ́n nígbàgbọ́ lọ́kùnrin àti àwọn ẹni tí wọ́n nígbàgbọ́ lóbìnrin wal qanitina wal qanitat àtàwọn ẹni tí wọ́n dúró déédéé lórí ìlànà ìtẹ̀lé ọlọ́run ọba ọba adẹ́dà lọ́kùnrin àti lóbìnrin bákan náà wọ̀sọ̀dìkínà wọ̀sọ̀dìkà àtàwọn ẹni tí wọ́n ní ìjẹ́rìsí lódodo pẹ̀lú ntí ọlọ́run bá tó fi rán oúnṣẹ́ ńlá anabi muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ní ti alukur'an àti ẹ̀sìn islam àti súnà rẹ̀ lọ́kùnrin àti lóbìnrin wọ́sọ́bìnrin náà wọ́sọ́bìnrin àti àwọn ẹni tí wọ́n jẹ́ onísùúrù lọ́kùnrin àti lóbìnrin wọ́lùkọ́ṣìrìnà wọ́lùkọ́ṣìá àti àwọn ẹni tí wọ́n tẹríba fún ọlọ́run ọba ọba jẹ́dà lọ́kùnrin àti lóbìnrin nínú dúkìá tí ọlọ́run ọba tó ṣe láti kí fún ọ. bákan náà wọ́n sọ ìníyàn wọ́n sọ ìmá àwọn ẹni tí wọ́n gba àwẹ̀ tí ọlọ́run ọba tó fi tó fi kalẹ̀ fún wa nínú ṣẹ̀ríà Islam àwẹ̀ Ramadan àtàwọn àwẹ̀ nàwáfì tí wọ́n gbà lọ́kùnrin àti lóbìnrin wal hafizina furujahum wal hafizat àti àwọn ẹni tí wọ́n sọ abẹ́ wọn kúrò níbi ṣíṣe sìnà lọ́kùnrin àti lóbìnrin wadhakirina Allaha kathira wadhakirat àti àwọn ẹni tí wọ́n ń pe ọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀ ọkùnrin àti obìnrin wọn ọlọ́run ní a'adda Allahu lahum àwọn ọlọ́run ọba atọ́jú àforíjìn eléyìí tó jẹ́ special atọ́jú rẹ̀ fún wa wà á jẹ́ra ní azima àti ẹ̀san tí ó tóbi òun tá a fẹ́ fàyọ ní adé áyà yìí òun ni pé kò sí iyèméjì lórí pé ká tó lè jẹ́ ọ̀kan nínú àwọn ẹni tí wọ́n kara wọn fún obìnrin rere tàbí ọmọ rere tàbí aya rere tàbí ìyá rere a jẹ́ mùsùlùmí ìsìláàmù tá à ń tún wí yìí ìsìláàmù òdodo eléyìí tí ànábì Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam tó fi kọ́ àwọn àlùmọ̀ rẹ̀ ìwọ tó bá wá jẹ́ mùsùlùmí o gbọ́dọ̀ ní àjẹ́ ọkàn lórí mímọ̀ ọlọ́run ọba àti ìbẹ̀rù ọlọ́run ọba àwọn onímọ̀ wọ́n ti lálàyé pé obìnrin ò lè jẹ́ obìnrin rere láì sí pé ó jẹ́ ẹni tí ó níbẹ̀rù ọlọ́run ọba kó tún wá jẹ́ ẹni tí ó ní ìfaradà níbi títẹ̀lé ọlọ́run bákan náà kó jẹ́ obìnrin tí ó nítẹ̀lọ́rùn pẹ̀lú tọ́lọ́run ṣe fún un àlìfà kó o ní tẹ́lọ́rùn bákan náà o gbọ́dọ̀ wá jẹ́ obìnrin tí ń ṣe ìtẹ̀lé lórí dáadáa lábẹ́ àwọn òbí o gbọ́dọ̀ tẹ̀lé àwọn òbí rẹ lórí ìlànà ọlọ́run ọba tàbí tó o bá jẹ́ ìyàwó ilé o gbọ́dọ̀ tẹ̀lé àti ọkọ rẹ lórí ìlànà ọlọ́run ọba tí ó tẹ́lá ànábì Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam. lẹ́yìn eléyìí tó jẹ́ òpó àkọ́kọ́ nínú àwọn ntí yóò wà nínú àdìọ́kàn rẹ tó fi jẹ́ obìnrin rere lè ta telára yìí èyí tí ó tẹ̀lé òun náà ni mímọ̀ ọlọ́run ọba bó ti tọ́ àti bó ti yẹ ìyàtọ̀ wà níbi kéèyàn jẹ́ mùsùlùmí tàbí kéèyàn jó nígbàgbọ́ àti kó mọ ọlọ́run ọba ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ni òun mọ ọlọ́run ọba lónìí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ló lérò pé òun nígbàgbọ́ pẹ̀lú ọlọ́run ọba ṣùgbọ́n ìgbàgbọ́ rẹ̀ ó kù díẹ̀ káàtó tó a gbọ́dọ̀ mọ ọlọ́run ọba bó ti tọ́ àti bó ti yẹ ọlọ́run ọba ọba àlekè ọlá ó ní fáàlà annahu la ilaha illa huwa o gbọ́dọ̀ ní ìmọ̀ lórí pé ọlọ́run ọba òun ni ọba àṣọ tá ò gbọ́dọ̀ jọ́sìn fún ọba míì yàtọ̀ sí ṣùgbọ́n òun làwọn tí ó mọ ọlọ́run ọba o gbọ́dọ̀ lọ mọ̀ ní o gbọ́dọ̀ gbọ́ wá ẹ̀kọ́ àti mọ ọlọ́run ọba eléyìí ni ẹ̀kọ́ mímọ̀ alukur'an àti sunnah nabi muhammad sallallahu alayhi wa sallam ó yẹ wa pé a gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó lọ kọ́ ẹ̀kọ́ islam ọ̀pọ̀lọpọ̀ wa lónìí láà kọbi ara sí àti máa kọ́ ẹ̀kọ́ islam eléyìí tí ó dé kí a mọ̀ mọ́ sínú tó jẹ́ ọ̀rọ̀ yẹn lé wa lórí afa abdulrahman afa àwọn àgbà tó kọ sí al-akhdari ó fi yé wa nínú sí àrẹ pé awwalu ma yajibu ala al-mukallaf tafsiru imani nítorí ohun àkọ́kọ́ tí ó jẹ́ ọ̀rọ̀ ẹ̀yàn fún gbogbo ẹni tó bá bàlágà òun ni kó fọ ẹ̀sìn rẹ̀ àti ìmọ̀ọ́nì rẹ̀ mọ́ ثم معرفة lẹ́yìn náà kó wá àwọn ọ̀nà tí ó gbà tí ó fi máa ṣe àwọn tó jẹ́ wájú tó jẹ́ ọ̀nà lórí níbi títí àwọ̀ gbígbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so ẹni tó bá fẹ́ jẹ́ obìnrin rere gẹ́gẹ́ bí ọmọ tàbí aya tàbí ìyá ó gbọ́dọ̀ lọ ní ìmọ̀ nípa ẹ̀sìn Islam àti ìmọ̀ nípa ẹ̀sìn Islam tì ní ó wà lábẹ́ káyí àwọn àfáà tí wọ́n wà lórí súnà tàbí Muhammad sallallahu alaihi wasallam àti wọn kọ́ wa ní ẹ̀kọ́ torí ìwọ tó bá lọ kọ́ ẹ̀sìn lọ́dọ̀ ẹni tó jẹ́ oníbídíà ẹni tí ò ka súnà nẹ́bì kún kò lè kọ́ ní ìmọ̀ tí ó ṣe ọ́ láǹfààní ìmọ̀ tí ó ti ṣe ní láǹfààní òun ni ìmọ̀ tí àná Muhammad sallallahu alaihi wasallam tó ti kọ́ gbogbo àgbáyé ó gbọ́dọ̀ ní ìmọ̀ nípa àtìkà alukur'an eléyìí tó jẹ́ ohun tí ọlọ́run bá tó fi ránṣẹ́ ńlá nẹ́bì Muhammad ọlọ́run bá ní inna anzalnahu fi laylatil qadr àwọn ọlọ́run ọba la sọ alukur'an kalẹ̀ ní òru tí a máa ń kádàrá iṣẹ́ àwọn ẹ̀dá nínú oṣù Ramadan gẹ́gẹ́ bó ti wáyé nínú Suratul Baqara ọlọ́ni shahru Ramadan alladhi unzila fihi al-Qur'an inú oṣù Ramadan láti al kalẹ̀ báwo ló ti wá ní ìmọ̀ nípa al ǹjẹ́ ó lọ kọ́ ẹ̀kọ́ nípa àkíkà al torí nínú àwọn tó fi mọ́ ìjọ́sìn fọlọ́wọ́ ọba ìmọ̀ al wà nínú wọn torí a gbọ́dọ̀ ka quran lákòókò gbàtà bá fẹ́ kírun ẹni tó bá kírun tí ò bá mọ ìmọ̀ quran ẹni pé kò sí tí ó fi sin lọ́wọ́ ọba nínú òun rẹ̀ so a gbọ́dọ̀ mọ̀ nípa ìmọ̀ quran lẹ́yìn náà a gbọ́dọ̀ mọ̀ ìmọ̀ hadith anabi muhammad sallallahu alayhi wa alayhi wa sallam àti àwọn tíra tí wọ́n kọ́ wa nípa bá a ti jọ́sìn fún ọlọ́wọ́ àwọn tíra tí a táwọn fa ẹ̀sìn islam tí wọ́n kọ kalẹ̀. so lẹ́yìn náà a wà bọ́ sí abala kejì eléyìí tí ó mọ ti àdáyẹrin láàrin àwọn intiamu níwà gẹ́gẹ́ bí ọmọ tàbí aya tàbí ìyá tí ń tọ́jú àwọn ọmọ ìwọ tó bá wà lábẹ́ àwọn òbí rẹ nínú àwọn nǹkan tí ó dé kí o jẹ́ ọ̀kan lára àwọn obìnrin rere òun ni o gbọ́dọ̀ jẹ́ ọmọ tó ní tẹríba sísì ń tẹ̀lé àwọn òbí rẹ̀ ìtẹ̀lé àwọn òbí ó wà lẹ́yìn ìtẹ̀lé ọlọ́run ọba ni so táwọn òbí bá pa àṣẹ lórí ntí ó yapa sí òfin ọlọ́run ọba àìtẹ̀lé ìtàwọn òbí pàṣẹ lákòókò yìí ọlọ́run ọba ní wa qada rabbuka alla ta'budu illa iyyah ọlọ́run bá ti ṣe òfin lórí pé a gbọ́dọ̀ jọ́sìn fún ẹnìkan yàtọ̀ sí òun ọlọ́run ọba lẹ́yìn ìgbà tá a bá wá mọ bá àti jọ́sìn fún ọlọ́run tá a mọ ipò ọlọ́run wa fún ọlọ́run àwa gbọ́dọ̀ ṣe dáadáa táwọn òbí wa ọlọ́run ni wọ́n fi wà lẹ́yìn ìsànà àwa ṣe dáadáa táwọn òbí wa so eléyìí ti yé wa pé ìyàtọ̀ wà láàrin ohun tí ó jẹ́ ìwọ ọlọ́run ọba àti ohun tó jẹ́ ìwà òbí so òbí kan kò gbọ́dọ̀ tọrọ nǹkan kan láti ọ̀dọ̀ ọmọ rẹ̀ léyìí tí ó yapa òfin ọlọ́run ọba àti òfin òjíṣẹ́ rẹ̀ anábì Muhammad sallallahu alayhi wa sallam gbogbo ẹni tí ó bá wá ṣe léyìí nínú àwọn òbí kó lọ rèé mọ̀ pé ó ti gun igi rẹ̀ kọjá ewé tó pé a ní tẹ̀lé àwọn òbí lákòókò yìí ọlọ́run ti ní wa in jahadaka ala an ma laysa laka bihi ilmun fala tuti'huma táwọn òbí rẹ tí wọ́n bá wá nǹkan kan lọ́sọ̀wọ́ rẹ léyìí tí yóò bọ́ sí àtúnṣe ọlọ́mọba kò gbọ́dọ̀ tẹ̀lé wọn sọ àwọn òbí agbọ́dọ̀ mọ̀ pé èyí tọ́lọ́mọba tó ṣe ní ààlà wa òun ni láti bí wọ́n ṣe dáadáa táwọn ọmọ owó mọ̀ ṣe fún wa sọ agbọ́dọ̀ mọ límìtì wa ká má kọjá èyí tó jẹ́ àlá wa bákan náà gẹ́gẹ́ bí ọmọ tó fẹ́ jẹ́ ọmọ rere o gbọ́dọ̀ jẹ́ ọmọ tó ní tẹríba fáwọn tí wọ́n bá jẹ́ atájú fún ọ nínú ilé ni tàbí lóde àwọn tí wọ́n jẹ́ ẹ̀gbọ́n fún ọ tàbí àwọn tí wọ́n jẹ́ àbúrò tàbí ẹ̀gbọ́n àwọn òbí rẹ o gbọ́dọ̀ ní tẹríba fáwọn náà annabi muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ó ní laysa minna man lam ya'rif haqqa saghirina wa lam yuwaqqir kabirana ẹni tí ò bá mọ ohun tó jẹ́ ìwọ àwọn ọmọdé inú wa kò sí nínú ìwọ àwùjọ ìmí ànábì muhammad sallallahu alayhi wa sallam bákan náà ẹni tí ò bá ní tẹríba fáwọn tí wọ́n jẹ́ aṣáájú fún eléyìí kò sínú àwùjọ ànábì muhammad sọlọ́lá rẹ̀ so gẹ́gẹ́ bí ọmọ ó gbọ́dọ̀ jẹ́ ọmọ tó ní ìtẹríba fáwọn ẹni tí wọ́n bá jẹ́ aṣáájú eléyìí wà nínú àwọn tí ó jẹ́ kí ó jẹ́ ọmọ rere lẹ́yìn eléyìí àwọn àgọ́ tí abala ìwọ tó jẹ́ ìyàwó ilé lábẹ́ ọkọ torí pé ó ní àwọn kàkàkàkà nípa yín eléyìí tó kó gbogbo wa jọ ṣùgbọ́n a fẹ́ ṣe àdáyẹrí èyí tó jẹ́ ìwọ oníkálukú oníkálukú wa ní agbọ̀nbi tí a wa wọ́n tó jẹ́ ìyàwó ní tó wà lábẹ́ ọkọ ó lè jẹ́ obìnrin rere lẹ́yìn àwọn èyí tá a àyàfi tó bá ní ìtẹríba àti ìtẹ̀lé fún ọkọ rẹ̀ anabi muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ó fi yé wa pé aljanna obìnrin tí ó bá wà ní abẹ́ ọkọ ó sì wà ní ibi títẹ̀lé ọkọ rẹ̀ ìwọ tó o bá tẹ̀lé ọkọ rẹ̀ bọ́lọ̀mù àti òjíṣẹ́ rẹ̀ ti fẹ́ àlẹ́ yìí ti yí wa pé o ti ní sàtífíkẹ́tì àjẹ́nà rẹ̀ lọ́wọ́ ìwọ tó bá wá ń gun ọkọ rẹ̀ lẹ́nu tó ṣe pé o tẹ̀lé àtẹ rẹ̀ tọ́ eléyìí ó ti àtakò ọ̀nà àjẹ́nà àjẹ́ pé ọ̀nà tí ó ló mú wọná ló wà lórí rẹ̀ kọ́lọ̀ bá kó sọ wa kúrò níbi iná. Àná Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ó wá sí àwọn ìwà kan ó fi lélẹ̀ fún gbogbo obìnrin tó bá fẹ́ mọ irú ipò rẹ̀ ní ọ̀dẹ ọkọ rẹ̀ ǹjẹ́ ó wà nínú àwọn aya rere tàbí ó kù díẹ̀ káàtó ànábì sallallahu alayhi wa alayhi wa sallam gbogbo obìnrin tí ń bá máa ń fi ọkọ rẹ̀ lọ́kàn balẹ̀ lákòókò ìgbà tí ọkọ bá wà pẹ̀lú rẹ̀ níbi wíwò tí ń wò tàbí àwọn ìwà tí ń wù sí àpẹẹrẹ pé obìnrin eléyìí obìnrin rere ni ànábi ni almar'atu salihah obìnrin rere òun ni obìnrin tí idha nazara ilayha sarratuhu tí ọkọ rẹ̀ bá sọ di díngí tí bá ń wò wájú rẹ̀ báyìí yóò sì mọ dájúnú fúnra rẹ̀ kí ni tí ó mú dunú òun ni pé ó múra dáadáa ó sì nítẹríba ó mọ tó jẹ́ ìwọ ọkọ lórí rẹ̀ ó sì ń ṣe àwọn ìwọ yẹn bó ti tó àti bó ti yẹ eléyìí ó mọ múnú ọkọ dùn lákòókò ìgbà bá ń fi tí bá ń fi sínú ojú rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn aya lónìí àwọn ni wọ́n máa ń gún ọkọ wọn lẹ́nu tó ṣe pé tọkọ bá ní ìyàwó rẹ̀ ní ìbáyìí ẹ̀rọ ọlọ́run sì bá àyà rẹ̀ sì jà pé ha ìmọ̀ fìtínà tí ń tukọ̀ lónìí sọ̀rọ̀ àwọn obìnrin báyìí wọn sínú àwọn obìnrin rere kọ́lù yàwá ló yàwá. bákan náà ní Muhammad sallallahu alayhi wa sallam àwọn ni wọ́n ìdá amaraha ata'atu irú àwọn obìnrin tí wọ́n jẹ́ obìnrin rere lọ́ọ̀dẹ ọkọ àwọn olóbìnrin tó ṣe pé tí ọkọ bá pa wọ́n láṣẹ wọ́n máa ń tẹ̀lé àṣẹ ọkọ pé má lọ bí báyìí kò ní lọ jókòó bí báyìí ìbẹ̀lẹ̀ ẹ̀bà gbogbo obìnrin tí máa ń tẹ̀lé àtọkọ rẹ̀ tọ̀kọ́ mọ̀ pé ó wà nínú àwọn obìnrin rere ṣùgbọ́n wọn tí o bá tẹ̀lé àṣẹ ọkọ tọkọ bá ní o lọ sọ́tún òsì láàbọ̀ òsì náà anabi sallallahu alayhi wa alayhi wa sallam ó tún wá sàlàyé pé wa idha ghaba anha irú àwọn obìnrin bẹ́ẹ̀ tọkọ bá kúrò nílé tó ṣe pé kò sí pẹ̀lú rẹ̀ hafizat kò fi malihi wa waladihi obìnrin bẹ́ẹ̀ yóò sì mójútó àwọn tó jẹ́ dúkìá ọkọ rẹ̀ kò ní jẹ́ kí àwọn dúkìá ọkọ rẹ̀ kó ráre eléyìí táwọn obìnrin míì tó ti pé àwọn gan fún wọn máa ń fi ọwọ́ ara wọn ti bà dúkìá ọkọ wọn jẹ́ àpẹẹrẹ pé kò sínú àwọn obìnrin rere rè ṣùgbọ́n obìnrin tí ó mójútó dúkìá ọkọ tí ó palẹ̀ rẹ̀ mọ́ tí ó fi síbi tó yẹ kò ní jẹ́ káwọn ọmọ bàjẹ́ bákan náà yóò mójútó àwọn ọmọ tó bí fọ́kọ rẹ̀ pẹ̀lú obìnrin bẹ́ẹ̀ obìnrin rere ni kọ́ ló kà kún wọn lábala àwa tí abáwá jẹ́ ìyá tá à ń tọ́jú àwọn ọmọ tó bá fẹ́ mọ̀ ipò rẹ tó bá fẹ́ mọ̀ ipò rẹ ǹjẹ́ àwọn obìnrin rere ni tàbí ìdàkejì ó ní báwo ni o ti ń fún àwọn ọmọ lẹ́kọ̀ọ́ ní abẹ́ rẹ̀ àwọn tí o ń ṣe kẹ́rìbí àwọn báwo ni o ti ń fún wọn lẹ́kọ̀ọ́ sí ǹjẹ́ òun fi wọ́n sí orí ìlànà ọlọ́run ọba àtòjíṣẹ́ ọlọ́run ọba wọ́n tẹ̀lé òfin ọlọ́mọba àti òfin anabi muhammed sọlọmọ alaihi wasallam ǹjẹ́ òun mójútó irun wa eléyìí ni ohun tí anabi muhammed sọ nínú hadith alimami bukari wa muslim anabi ni kulukum ra'i wa kulukum mas'ulun an muhammed shani anabi ni wal mar'atu ra'i'a fi bayti zawjiha wa hiya mas'ula an ra'iyatiha gbogbo yín ni adarí jẹ gbogbo yín lọ́lọ́wọ́ bó sì di léèrè báwo lẹ ti da àwọn ẹni tí wọ́n wà lábẹ́ yín bó lẹ ti dà wọ́n tẹ̀. gbogbo obìnrin lọ́lọ́wọ́ di léèrè nípa àwọn tí wọ́n wà ní abẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí ìyá àwọn ọmọ tó bí àti àwọn tó jẹ́ ìwọ ọkọ rẹ lórí rẹ̀ ọlọ́wọ́ bó bí ọ léèrè bó ló ti mójútó wọn tó bá wá mójútó wọn bọ́lọ̀ ń ṣe ajẹ́ pé o wà nínú àwọn obìnrin rere irú àwọn obìnrin tí ọlọ́wọ́ bá tó fi ẹ̀rí àlìjẹ́nà tó fi kalẹ̀ fún wọn àwọn sì ni wọ́n wà pẹ̀lú àwọn tá a kà sáájú tọ́lọ̀ ní a'addallahu lahum maghfiratan wa ajran 'azima sotaba wo àwọn tó wá kó gbogbo wa lẹ́yìn ìgbà tá a ti ṣe àdáyẹrí toníkálukú wa fún un tó ti pé agbọ́dọ̀ ní wọn mú wà ká tó lè jẹ́ ọ̀kan nínú àwọn obìnrin rere tàbí àwọn obìnrin olóore agbọ́dọ̀ jẹ́ ẹni tí máa ń rántí ọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀ gẹ́gẹ́ bí ó ṣe wá na láha kẹsíra wọ̀zákìrá ìwọ gẹ́gẹ́ bí ọmọ tàbí aya tàbí ìyá ǹjẹ́ o rántí ọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀ nínú ẹ̀mí rẹ bóòlù ṣe máa ń mú àlámọ̀rí ọlọ́run ọba tóbi lórí ahọ́n rẹ bóòlù ṣe máa ń rántí ọlọ́run ọba láti bí máa ṣe àká àwọn àkáàrò sí pọ̀ lórí ìrísí sánàbí ti kọ́ wa àkókò gbàtà bá fẹ́ sùn ó ní ìtọ́lọ́run ọba tó fẹ́ káká ànábì ti kọ́ wa sallallahu alaihi wa sallam tó o bá jí lójú oorun kí ni tó yẹ kó o sọ àkókò gbàtà bá fẹ́ wọ ilé bí a bùkátà ó ní tó sọ tó bá fẹ́ jáde kí ni tó sọ àkókò gbà tó fẹ́ bẹ̀rẹ̀ àlọ́lá kí ni tó wí tílẹ̀ bá mọ́ àṣàrò sọ̀rọ̀ tó bá ń jáde nílé rẹ àdúrà òun ló sọ kó tó jáde tí o bá fẹ́ wọ mọ́sálásí ànábì ti kọ́ wa tílẹ̀ bá rọ̀ àdúrà òun ló ṣe kó tó di pé òru rẹ tàbí alẹ́ rẹ bẹ̀rẹ̀ gbogbo àwọn eléyìí àwọn ni al tẹ́sí islam tó ti kọ́ wa tá a máa ṣe tá a sì jẹ́ ọ̀kan nínú àwọn az-zakirina Allaha katira waz-zakira bákan náà àwọn tí ṣẹ̀rí àti kọ́ wa lákòókò gbà tá à ń bá ń kírun kí làwọn askar tá a máa ń pè níbi rùkú ọ̀pọ̀lọpọ̀ ní kírun ṣùgbọ́n kò máa ń tà ń sọ lórí rùkú ẹlòmí ò kàn mọ́ súfèé ní sùí sùí sùí sùí kí ni tí ń sọ ọmọ tí ń sọ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ẹlòmí tó bá sùjúdà kò báwo ni àtàyà ẹlòmí ò máa tàyà so ẹ pé irun irun rú àwọn ẹni bẹ́ẹ̀ ó ó sì wà ní àkọ́tàtù hmm, ó wà ní kọ́tàtù kọ́nà ó sàánú wa bákan náà gbọ́dọ̀ mọ irú àwọn àkàrò là máa ṣe tá a bá kírun tán àkókò bàtó bá sálámà níbi irun asalaamu wa rahmatulah asalaamu kí ni tó kọ́kọ́ sọ ó tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run ọba astaghfirullah astaghfirullah astaghfirullah allahumma anta salam wa minka salam àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó ti tasbih àti tahmid àti takbir léèsì gbogbo ẹ̀ tí ó máa jẹ́ ọgọ́rùn-ún tó gbogbo àwọn irú àwọn nǹkan báyìí tíṣẹ̀rẹ́ àti kan wa táà ti ní àká o gbọ́dọ̀ mú mọ́ wà kó o tó lè jẹ́ ọ̀kan nínú àwọn obìnrin rere lẹ́yìn náà àlùfífà wàlhàyàrù ó gbọ́dọ̀ jẹ́ obìnrin tí ń ṣọ́ ara rẹ̀ tó sì ní ojútì mọ́kàrà rẹ̀ fáwọn obìnrin tí wọ́n máa ń fi àìlójútì yan gan tí ó ti wá máa sọ níwájú àwọn jama pé tẹ́ẹ̀rẹ́ mi yóò hmm, ìmọ̀ nídìjú wọ́n ti yá ó ti ti ọ̀nà sẹ̀ríà ó ti ti kalẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ obìnrin tó ní tìjú obìnrin tí ń sọ ara rẹ̀ tí ń sọ abẹ́ rẹ̀ tí èrè rẹ̀ kú rẹ̀ tó mọ ọmọ ẹni tó ń ṣe tó sì mọ ọmọ ẹ̀sìn tó ń ṣe mùsùlùmí kìí rìnrìn ìranù ìdí eléyìí tí àwọn ustaadi wa tí wọ́n fi wò pé abùkátà ká máa àwọn nǹkan tí a mú fún ẹ̀sìn àti ìwà ká tó lè jẹ́ obìnrin rere gbogbo bí ẹ̀sìn rẹ bá ti dáa tó tó o bá níwà pẹ́ntìn ẹ̀sìn tó ń ṣe yẹn ẹ̀sìn ni ọ̀nà ọ̀bá kó mọ̀jà sẹ̀sìn bákan náà a gbọ́dọ̀ ní husnul mu'amala wal alaqa bayna al-jiwar wa ma a gbọ́dọ̀ níwà dáadáa sí àwọn tí àjọ ń gbé nínú ilé wa ní àwùjọ wa níbi iṣẹ́ wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ báwo ni àjọgbé wa pẹ̀lú àwọn táàjọ ń gbélé àwọn tí wọ́n jẹ́ aljiran àwọn alámúlétì sí ọ báwo ni wọ́n ṣe ń wọ̀ ṣé wọ́n ń wọ̀ lẹ́yìn eré tàbí wọ́n wọ̀ pé ah tẹ̀rí ẹ̀ká mọ̀ lẹ̀ ìwà rẹ̀ òun náà nìkan ló yé tó a gbọ́dọ̀ níwà dáadáa pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ àwọn alámúlétì wa torí ọlọ́run ọba ọba àlékè ọlá a máa fi ohun tí àwọn tí wọ́n jẹ́ alámúlétì wa tí wọ́n ń sọ lẹ́nu nípa wa ọlọ́run ọba a máa fi ṣe ìṣirò tẹ́ fún wa anabi muhammad sallallahu alayhi wa sallam ó ní tí ọmọ ẹ̀dá anabi adama tó bá papòdà tó bá jẹ́ ọlọ́run ọba nípè tó bá di èrò ọ̀run ọlọ́run bó wà rán àwọn màláíkà pé ẹ lọ sórí ilẹ̀ ayé kẹ́ ẹ lọ bá àwọn ẹni tí wọ́n jẹ́ àwọn alámúlétì lágbájá báyìí tó fayé lẹ̀ lónìí kẹ́ ẹ wá tẹ́tí kẹ́ ẹ gbọ́ kí ni wọ́n ń sọ nípa rẹ̀ tí wọ́n bá sọ rere nípa rẹ̀ ọlọ́run bó sì fún ọ láti jẹ náà ṣùgbọ́n tí wọ́n bá sọ àwọn àwa bú lórí rẹ̀ tó àti ìdí fọmọ mú irú ẹni bẹ́ẹ̀ fọmọ mú lọlé iná ọlọ́ọ̀bà tó sọ níbi ìyáná tó a gbọ́dọ̀ ní àlàákà àti àwọn ìwà dáadáa pẹ̀lú àwọn tá à ń gbé lẹ́yìn àwọn eléyìí ó tún wá ní àwọn àwà míì tá a gbọ́dọ̀ mójútó kí ìjẹ́rìí sí ẹni eré wa kó bà lè fẹsẹ̀ rinlẹ̀. gbogbo ohun tá a bá sọ kó dájú sáká pé òdodo là ń sọ má jẹ́ ẹni tí ń sọ ọ̀rọ̀ tó yàtọ̀ sí òdodo má jẹ́ òkúrọ́ anabi sallallahu alayhi wa alayhi wa sallam oní alaykum bi sidik ẹ máa sọ òdodo fa inna sidika yahdi ila al-bir torí gbogbo ẹni tí máa sọ òdodo ọlọ́run bó sì máa fẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ sórí ọ̀nà tó dáa wa inna al-birra yahdi ila al-janna. ẹni tó bá sì ń rin ọ̀nà tó dáa ibi tí ó forí sọ̀tún òun ni inú ọgbà àlùjẹ́nà wa iyyakum wal kadhib anábì ni ẹ wá sọ ẹnu kúrò níbi mímọ̀ sọ ọ̀rọ̀ tí ṣe òdodo mímọ̀ parọ́ ẹlòmíì parọ́ ju àtìkáàní lọ tí ó bá sọ̀rọ̀ méjì bí méjèèjì ò bá jẹ́rọ́ ọ̀kan nu méjèèjì ó ti jẹ́rọ́ hmm. eléyìí ṣe wà dáadáa mùsùlùmí kìí ṣe ẹni tí ń parọ́ ọlọ́ni kò tí lẹ́nu kọ̀rọ̀ tún ọlọ́wọ́ bá làánà àwọn ẹni tí wọ́n máa ń pilẹ̀ ọ̀rọ̀ láti inú ara wọn tí wọ́n wàá sọ tó jẹ́ pé kìí ṣe bí nǹkan yẹn ti rí mi so irọ́ kò sí nínú ọ̀rọ̀ àwọn mùsùlùmí ọlọ́run ti pe àkíyèsí wa pé ká jẹ́ ọ̀kan nínú àwọn ẹni tí wọ́n sọ òdodo ya ayyuhal wa kunu máa sọ̀rọ̀ pé ọlọ́run ni ẹ káyọ̀ ọlọ́run ọba kí lè jẹ́ ọ̀kan tí wọ́n sọ òdodo so mùsùlùmí ìparọ́ gbogbo owó ti léwu kí nǹkan yẹn tó bá jẹ́ òdodo ni mùsùlùmí ó sọ gbogbo tó bá wá tẹ̀yìn ẹ̀rọ kò ní jẹ́ aburú fún un láti ọlọ́run ọba ìbá jẹ́ pé yóò sọ ọ̀rọ̀ yẹn sí orí ara rẹ̀ a ah, ò sì ṣe dáa kó sọ òdodo yẹn òní tó jẹ́ oore fún kó lè lápá wọ́lẹ̀ òkè àdàmọ́ra gẹ́gẹ́ bí àwọn ọ̀jọ̀gbọ́n ti sọ wọ́n ní òtọ́ òtítọ́ kódà bó korò lẹ́nu tí wọ́n gbọ́dọ̀ jẹ́ ọ̀kan nínú àwọn tí wọ́n sọ tó jẹ́ òdodo lẹ́yìn náà ká jẹ́ mùsùlùmí tí máa ń ṣe ìṣítí fún ọmọ làkejì ànúṣà lè rẹ̀yìn ọ̀pọ̀lọpọ̀ ọgbà especially àwọn obìnrin la máa ń rí oríṣiríṣi ìwà láti ọwọ́ àwọn tí àjọ ń ṣe mọ̀hámàlà pẹ̀lú wọn láwọn ọ̀wà tí ò sì tọ́ sí mùsùlùmí láti máa ṣe tó a gbọ́dọ̀ jẹ́ni sí ń ṣe nà sí àfúnra wa bóyá kókó ìgbà tá a bá pàdé níbi ìnáwó tàbí bí àwọn àwùjọ tí táwọn ń kóra wá jọ kó má jẹ́ pé a jókòó a wà máa sọ ẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ̀gàn lórí ọmọlàkejì wa ni torí pé ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó ní la yadkhulul jannata namam gbogbo ẹni tí bá ń sọ ọ̀rọ̀ ẹ̀yìn lórí ọmọlàkejì rẹ̀ kò ní wà jẹ́nà ǹjẹ́ ìwọ wá wà nínú àwọn tí wọ́n máa ń ṣe nàṣíhà lákòókò bàtà bá tí àwọn tí a jókòó pẹ̀lú wọn tí wọ́n bá ń sọ ọ̀rọ̀ ọmọlàkejì táà máa ń sọ fúnra pé ẹja bẹ̀rù ọlọ́run ọ̀rọ̀ ilé ìta ń sọ yìí kò ní í ṣe wá láǹfààní ká mẹ́ni kúrò lórí rẹ̀ ká sọ tí ó ṣe wá láǹfààní abẹ́rẹ́ ọmọ ṣe nà sí àbúrà wa. nínú nàṣíhà tá a máa ṣe fúnra wa òun ni ká máa gbára wa níyànjú ká máa kíra wa níyànjú láti máa ṣe tí yóò yọ ọlọ́run ọba nínú gẹ́gẹ́ bí ká máa ṣe ìrànlọ́wọ́ fún ẹni tó ní bùkátà ká máa fi oúnjẹ ká máa fi ṣe sàárà ká máa fi dúkìá wa ká máa ṣe sàárà aná Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ó lọ bá àwọn obìnrin ní ọjọ́ ìdí lẹ́yìn ìgbà tó ṣe kútúbà fáwọn àlùmọ̀ ó wá ṣe àwọn àlàyé eléyìí tí ó jẹ́ káfíńtà fáwọn obìnrin nínú táàmì ẹbí sọlá ìṣẹ̀lẹ̀ máa sọ fún wọn pé àdébìnrin kẹta dáknà yà máa ṣẹlẹ̀ nìta ẹ̀yin obìnrin ẹ máa ṣe sàárà lọ́pọ̀lọpọ̀ fa inni a akthar kunna ahli an-nar torí bá fi àwọn èrò náà ó fi hàn mí mo wá rí i pé ọ̀pọ̀ sùn àwọn tí wọ́n wà nínú ni ọ̀kan náà àwọn obìnrin wá pé a kí ni ìdí tó ti jẹ́ pé àwọn obìnrin àwọn alákọ̀ọ́ nínú náà àwọn wà tá à ń sọ̀rọ̀ nípa ni sọ ní ànábì Muhammad sallallahu alaihi wasallam ní tẹkùrùnà láàánà ẹnu yín ẹ̀yíṣọ́ ẹnu yín ọ̀pọ̀lọpọ̀ làánà èébú ẹ̀kẹ́ èébú ẹnu àwọn obìnrin ló wà eléyìí jẹ́ ọ̀kan nínú tí máa ń mú àwọn obìnrin wọná tó a gbọ́dọ̀ mọ́ sọ ẹnu wa kí ni tá a sọ kí ni tá ò ní sọ ìkéde bí rẹ̀ ànábì ní wọ́n tẹkùrùnà làásì ẹ̀yìn sì ṣe dáadáa sáwọn ọkọ yìí ẹ máa ń ẹ jẹ́ ọ̀kan nínú àwọn tí wọ́n máa ń ba ọkọ lẹ́mìí jẹ́ ẹ̀yìn ṣe ń tọ́tọ́ àti tó yẹ fún àwọn ọkọ yìí àwọn ìdí méjèèjì tánàbí tó kà sílẹ̀ mi ní àwọn tí mo mú obìnrin wọná kọ́lọ̀ ọ̀bà kó sọ wa nínú wọn tó àwọn obìnrin agbọ́dọ̀ máa ń síra wa níyànjú láti máa ṣe sàárà lọ́pọ̀lọpọ̀ ẹ rí pé inú àyà kàkà gbólóhùn sàárà náà jáde ńbẹ̀ wal mutasaddiqina wal lẹ́yìn náà a je jẹ́ obìnrin tí ó mọ ntótọ́ àti ntóyẹ ká máa ní farabalẹ̀ ká máa jẹ́ obìnrin tí í máa ń ṣe gbogbo nǹkan rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ọpọlọ rẹ̀ ó ó fẹ́ kù níbi ọ̀rọ̀ tá à ń sọ bá fẹ́ sọ̀rọ̀ a máa ni nínú àhùdù. níbi fífarabalẹ̀ obìnrin yìí sọ̀rọ̀ jákè gẹ́gẹ́ bí kẹ́tẹ́kẹ́tẹ́ ọlọ́ni iná àǹkárà àtúwátì da sautul hamid iksib fi mashif wabdud obìnrin gbọ́dọ̀ máa jẹ́ obìnrin rere gẹ́gẹ́ bá ti sọ ọ̀kan nínú àwọn ẹni tí wọ́n jẹ́ àwọn obìnrin tí wọ́n sọ ojú wọn tí wọ́n sọ ẹnu wọn tí wọ́n sì sọ abẹ́ wọn ọlọ́ni kúl lílmùmínáàtì wọ kúl lílmùmínáàtì yẹ̀bùdùdùnà min absarihinna wa yahfazna furujahun sọ fún àwọn obìnrin tí wọ́n nígbàgbọ́ pẹ̀lú ọlọ́run ọba àwọn obìnrin múmìnì tí wọ́n sọ ojú wọn kìí ṣe gbogbo nǹkan là máa ń ranjú wò ká máa tọ́jú bọlé onílé ká lọ rí kí ni tẹ́lẹ̀ ń ṣe kí ni inú inú kò ló wà ọlọ́run ní ká má jẹ́ ọ̀kan nínú àwọn obìnrin bẹ́ẹ̀ bákan náà àwọn obìnrin tí wọ́n ń sọ abẹ́ wọn wọ́n èyí ṣe ìṣekúṣe wọ́n èyí ṣe ṣìnà wọ́n èyí tẹ́ abẹ́ wọn fún ẹni tí kò lẹ́tọ̀ọ́ láti ṣe ohun tí ọkọláya tí wọ́n ń ṣe láàrin ara wọn tòlẹ́yìn àwọn eléyìí agbọ́dọ̀ tí wọ́n á mọ̀ pé nínú tí yóò jẹ́ kí a jẹ́ obìnrin rere òun ni ká máa yẹn nẹ́fìlà lọ́pọ̀lọpọ̀ nẹ́fìlà àwẹ̀ àti nẹ́fìlà àwọn obìnrin gbọ́dọ̀ jẹ́ ọ̀kan nínú àwọn tí wọ́n ń gba ààwẹ̀ lọ́pọ̀lọpọ̀ gẹ́gẹ́ bọ́lọ̀ ti sọ nínú àyà tá a was-sa'imina was-sa'imat bákan náà ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí máa ń yẹn náà sílà lọ́pọ̀lọpọ̀ ọ̀kan nínú àwọn ummahatul mu'minin nínú àwọn aya òjíṣẹ́ ńlá nabi muhammad sallallahu alayhi wa sallam yìí tá a mọ̀ sí hafsa binti umar radiyallahu anha wa an abiha anabi sallallahu alayhi sallam ó kọ̀ sílẹ̀ lákòókò kan ó ní kó máa padà lọ sí ilé wọn gbàtí áfítà tó kí ẹsẹ̀ bọ́lẹ̀ tó gba ọ̀nà ilé ọlọ́run bá bá rán màláìkà Jibril ó rán sábẹ̀ Muhammad sallallahu alaihi wasallam pé áfítà tó kọ́ ọ́lẹ̀ yìí hmm, kò mọ̀ sí nínú àwọn obìnrin tí ọkọ máa ń kọ́ ọ́lẹ̀ o ìwọ ò mọ̀ pé ó jẹ́ ọ̀kan nínú àwọn ẹni tí wọ́n máa ń gba àwẹ̀ lọ́pọ̀lọpọ̀ tí wọ́n sì máa ń yẹn náà sílà lóru irú obìnrin bẹ́ẹ̀ kọ́kọ́ ṣe sùúrù pẹ̀lú rẹ̀ gbogbo tí ń bá ń wù ní wà ọ̀kọ́kọ́ lọ ṣe sùúrù pẹ̀lú rẹ̀ torí náà ọlọ́run bá pa ní Muhammad láti pé kó já hafta padà fa innaha sawwamatun qawwamatun ẹ̀wọ̀n tí ń ṣe ń kírun lójú méjèèjì ń sì ń gba àwẹ̀ nẹ́fìlà tó àṣé ń tí àwọn obìnrin ká gbọ́dọ̀ mú mọ́wà òun ni ká máa ṣe àwọn nẹ́fìlà lọ́pọ̀lọpọ̀ gbà àwẹ̀ ọjọ́ mọ́ndé àti alhamis tàbí àwẹ̀ arafa tàbí àwẹ̀ tásúà àṣúra ọjọ́ mẹ́ta nínú oṣù tí àwọn alẹ́ ẹran máa ń mọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lẹ́yìn oṣù ramadan tó jẹ́ ọ̀ràn yẹn lórí gbogbo mùsùlùmí bákan náà anabi muhammad sallallahu alayhi wa sallam nínú hadith alimami ahmad ó ka àwọn ìwà mẹ́rin kankalẹ̀ ó ní gbogbo obìnrin tó bá fẹ́ wọ àlìjẹ́nà ó gbọ́dọ̀ ní àwọn ìwà yìí mọ́ ìwà rẹ̀ anábì ní ayyuma mra'atin aw idha fallat al-mar'atu khamsaha gbogbo obìnrin tí bá ń kí wákàtí márààrún rẹ̀ lójú méjèèjì tí è lọ́rùn rẹ̀ lára tí è fi àkókò òun rẹ̀ rárí gẹ́gẹ́ bá ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tí máa ń ṣe lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin inú ìkírun lákòókò ẹlòmíì yóò lóun dáná ẹlòmíì yóò lóun tún létí ẹlòmíì yóò lóun fọṣọ omi ìgbà yóò jókòó yóò mọ owó fíìmù ni eléyìí ni òní jó kírun lásìkò ànábì ní àyùmọ̀ mìíràn gbogbo obìnrin tó bá mójútó wákàtí márùn rẹ̀ lójú àkókò sọ́lẹ̀tì mara àkàmsà wàkọ́ọ̀mà ti ṣàhárà bákan náà ó mójútó ààwẹ̀ rọ̀mọ̀dánà rẹ̀ àwọn onímọ̀ sàlàyé pé ìdí tí ó fàájì àná Muhammad sallallahu alaihi wasallam tó fi ní sọ́ọ́mọ́ ṣàhárà àwọn wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin láì ní opportunity àti gba gbogbo àwọn ọjọ́ Ramadan nítorí nǹkan oṣù táwọn obìnrin máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ obìnrin míì yóò jẹ àwẹ̀ ọjọ́ méjì mẹ́ta márùn-ún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí pé àwọn ọjọ́ tó ti ṣe nǹkan oṣù yẹn rọmọdánù rẹ wá ní pé ó di ọjọ́ tó o bá san àwọn àwẹ̀ tó o jẹ tó o bá san padà ṣùgbọ́n bọ́lá ń fẹ́ ó láwọn obìnrin tó ṣe pé àwẹ̀ ọdún márùn-ún sẹ́yìn ó sì wà lórí wọn tí ì ti sàn bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ ni kí nìdí tó dí obìnrin lọ́wọ́ tí wọ́n tí tó jẹ àwẹ̀ márùn-ún mẹ́fà méje tó sì fi odidi ọdún márùn-ún tí ò fi gbà ẹ̀kọ́dọ̀ èyí kò mójútó àwẹ̀ rẹ̀ fúnla nẹ́bì fi ní wọ́sọ́mọ́ ṣàhàrà gbogbo obìnrin tí ó bá fẹ́ jẹ́ obìnrin rere ó gbọ́dọ̀ gbìyànjú àti san àwọn àwẹ̀ tó bá jẹ immediately tá a bá ti parí Ramadan ọlọ́lọ́ fi ní ayyaman ma'dudat faman kana minkum mariban aw fa iddatun min ayyamin ukhra ó gbọ́dọ̀ láwọn ọjọ́ tí ó tẹ̀lé oṣù rọ̀mọ̀dán ṣùgbọ́n àìmú ẹ̀sìn lọ́kùnkúndùn òun ló máa ń jẹ́ káwọn obìnrin ká máa kọbi ara síbi mímọ̀ san ààwẹ̀ tó wà lórí wa tó irú obìnrin bẹ́ẹ̀ kò sí inú ọ̀rọ̀ àwọn obìnrin tí ọlọ́run ṣe lálàyé pé wọ́n sọ ìnira wọ́n sọ ìmà bákan náà adé muhammad sallallahu alayhi wa sallam àwọn ni wàhásìzọ́ farjaha sẹ́yìn ànábì tún ṣe àlàyé lé pé obìnrin ti ń sọ abẹ́ rẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ni wọ́n ti sọ ara wọn di kọ̀máṣíà láyé lóde òní wọ́n jà gẹ́gẹ́ bí kèké nàfẹ́ tó ní kálukú máa ń wọ̀ tí máa ń sọ̀kalẹ̀ níbi tó bá wù bẹ́ẹ̀ làwọn obìnrin ní ìsìsọ́ra wọn dà kódà ó ní àwọn obìnrin ní tó pé wọ́n dìídì lọ wá ibi tí wọ́n kóra wọn jọ sí pé gbogbo ẹni tó bá fẹ́ ṣẹ̀ṣẹ̀ kú ṣe kó mọ̀ bọ́ ń bì ẹni pé irú àwọn eléyìí irú àwọn obìnrin bẹ́ẹ̀ wọ́n ti wọ́n ti kọ ẹ̀yìn sí òfin ọlọ́run ọba àti ti oníṣẹ́lá ní Muhammad sallallahu alayhi wa sallam eléyìí tí ó tún fi tí ó fi yé wa pé ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin láàmójútó abẹ́rẹ́ yìí ẹ̀rí pé kódà tó ìmọ̀ àwọn social groups làwọn obìnrin sí lónìí tí wọ́n ń ṣe ìṣekúṣe tí wọ́n sì máa invite àwọn mu'minatul ghafilat wọ́n máa invite wọn pé wọ́n náà wá join e, ó lè di àbùkátà ara rẹ̀ ó ní máa dúró de ọkùnrin kan láti máa ṣe nítorí bá bùkátà wọ́n fẹ́ fi ọ̀nà àánú wọ́n fẹ́ fi wọ́n yẹn kọ́ sọ wa ànábì ní wàhásìbá fàrjà obìnrin tó bá sọ abẹ́ rẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin ànábì wa ní wà àtọ́ bàálàhà àwùjọjà obìnrin tí wọ́n ń tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ ṣẹ̀fà nàbí tún fi kún ó tún fi àlàyé kí àwọn ìta ti fi ṣáájú ó tún fi kín lẹ́yìn ìtẹ̀láṣọ ọ̀ràn yẹn ni fóbìnrin tó bá fẹ́ jẹ́ obìnrin rere kò sí bó ṣe jóbìnrin rere láláì jẹ́ pé ìtẹ̀lé àṣẹ rẹ̀ ọlọ́ọ̀bá ní àrùjálù àwàmúnà alẹ́ nìsa ọlọ́ọ̀bá ti fi àwọn ọkùnrin ṣe òpómúlérò lórí àwọn obìnrin so a ní option àyàfi kátẹ̀ láti àwọn ọkọ wa àyàfi tí wọ́n bá pa wá láfẹ́ láti yapa sí ọ̀nà ọlọ́run ọba àtúnṣe rẹ̀ so obìnrin tó bá fẹ́ jẹ́ obìnrin rere ó gbọ́dọ̀ tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ ànábì kílẹ̀ láhà tó bá di ọjọ́ gbẹ̀dì àkíyàmà ẹ wo irú ẹ̀ṣà tọ́lọ̀ bó ṣàyàn ọlọ́run ní ó dẹ̀kú lè jẹ́ nẹ́ta ní ayé àbúwá àdìṣà máa wọ àlìjẹ́nà láti ọ̀nà ibi tó bá wù ọ́ fojú ara rẹ̀ wò kó wá sí àṣàyàn tó bá wù ọ́ kó gbọ́nà ẹ̀rọ àlìjẹ́nà torí pé mójútó àwọn kẹta àkálẹ̀ so àwọn ní tó ṣe kókó nínú àwọn ohun tí àmúmọ́ wà láti jẹ́ ọ̀kan nínú àwọn obìnrin rere àwọn ni èyí tí a kà sílẹ̀ wọ̀ kí ọlọ́run ọba kó mọ́tà ìṣàánú wa ìní gbara wa lákòókò púpọ̀ mo mọ̀ pé àwọn tó yẹ ká sọ àwọn òṣìṣẹ́ wa ni wọ́n bá sọ gbogbo àwọn ìtẹ́lẹ̀ tẹ́mi sọ ṣáájú kódà gẹ́gẹ́ bí ẹni pé mo fi àpalẹ̀mọ́ àwọn ìtàwọn òṣìṣẹ́ wa sọ ni so màá mú ọwọ́ àlàyé wa dúró ní agbọ̀n yìí abẹ ọlọ́run ọba kó fi àlùbáríkà sí àwọn tá a sọ kó sì jẹ́ kí ó jẹ́ àìsí àmúlò láti ṣiṣẹ́ nínú ìgbésí ayé wa kọ́nà ọba kó wá di kí á pẹ̀kun ayé wa pẹ̀lú gbólóhùn la ilaha illallah muhammadu rasulillah sallallahu alayhi wa sallam wa sallallahu wa sallam ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in.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 ọlọ́run kọ́ mọ̀tẹ́ ń tá a gbọ́ ní ìbàlẹ́jọ́ aburú fún alálìkè àmọ́ a títí ń jẹ́ pàápàá ọ̀rọ̀ òun náà ni wọ́n yàn nàná fún wa yìí àwọn elédè wọ́n á máa sọ èdè nígbà míì wọ́n ní ọ̀rọ̀ òkun àgbọ̀n ìwọ̀nba tó dẹ̀ ṣàǹfààní òun náà ni wọ́n sọ fún àyè tí èèyàn bá wá gbọ́ ọ̀rọ̀ kó náà wá gbìyànjú kọlọ̀ rẹ̀ ronú sáwọn nǹkan tó gbọ́ yìí gbogbo àwọn nǹkan tí a kà fún wa kì í sì fẹ́ inú ọlọ́run kò wá ní obìnrin rere o tí obìnrin bá jẹ́ obìnrin rere. láyé tọ́bẹ̀ sórí eré tó wọ àlìjẹ́nà dẹ́rẹ́jà rẹ̀ ọmọ yàtọ̀ sí ti àwọn obìnrin tọ́lọ̀ ń pèsè sálìjẹ́nà àmà bẹ́ẹ̀ mo náà iṣẹ́ àwọn obìnrin ń dá sí ń ròyìn wọn fún wa pé àwọn àwọn obìnrin tí a má àwọn obìnrin tí a yá ìdí ẹgbára ẹ má wòrà yín pé ṣé bẹ́ẹ̀mí ti a rí ṣé bá ti a wà lè jẹ́ nàìjíríà nì pé pé pọ́dà là ń fi gbogbo rárá o à tá a náà pẹ̀lú àwọ̀ tuntun ni àìsí ìdálógbó. àmì ìfarúgbó wà ìjẹ́ náà yìí pé bá ti á wà bá ti á kú lárúgbó àbábá tún á gbé àdìde tó arúgbó láti wà ni gbogbo wa ọlọ́run ti láwọn obìnrin àlìjẹ́ náà náà bà á wa á jẹ ejú ni ẹnìkan ò ní jẹ nìkan lọ kò sí inú mo síwájú rẹ wọlé ọkọ ìyẹn ò sí lálùjánnà wa naza'na ma fi sudurihim àbí min ghillin ikhwan gbogbo ntí máa mú yàn máa wò pé ntí lágbájá ní ó sì ju tèmi lọ kájẹ pé mi náà ó sì nírú rẹ ní ilé ayé lè yùn mà lálùjánnà ìtọ́lọ́run ti fẹ́ ní kọ̀ọ̀kan tó ní ìgbádùn ní ọ̀rọ̀ inú ọlá ṣùgbọ́n obìnrin rí tí ó wà àdìjánà yóò ṣiṣẹ́ o yóò ṣiṣẹ́ o ṣe ẹlọ́wọ́ nǹkan tí wọ́n kà fún wa ní kókó ní kókó ní kókó yìí ọ̀rọ̀ ń bẹ lábẹ́rẹ̀ ní ìtọ́pọ̀ olófìfà tó fi já sí pé inú ẹ̀kọ́ tó jíṣẹ́ ọlọ́run fi kọ́ wa ọ̀pọ̀ ń tànàbí ń sọ náà ní ń kìlọ̀ fáwọn obìnrin ìtàǹkìlọ̀ fáwọn obìnrin ìtàǹkìlọ̀ fáwọn obìnrin rí pé ànábì sallallahu alaihi wasallam ó jẹ́ àmọ̀ pé ọ̀pọ̀ àwọn tí wọ́n wà nínú náà obìnrin ni wọ́n o ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n wà nínú náà obìnrin ni wọ́n ọlọ́run ìjà bá wọn nípìn inú rẹ o ọlọ́run ti wá ní ọ̀kan nínú ọmọ náà rárá bẹ́ẹ̀ lọ́wọ́ bá sọ wá náà wa. kó jẹ́ àrí ìsìláàmù yìí ṣe tí ó sì yọnu sí fún wa àmọ́ ọ̀nà àti wá rí àlùjànnà yìí nírọ̀rùn fún obìnrin ọlọ́run wá tó kalẹ̀ ní àwọn ọ̀nà kan tó ṣe pé bí ìgbà kí wọ́n fún yàn ní ọ̀yẹ̀ tẹ́ máa ń tẹ́ ń pè ní ọ̀yẹ̀ ẹ má ẹ jẹ́ kí n sọ́lé ìbò bọ́yá yóò tètè yẹ yìí ní gbogbo àtà lọ sùn tẹ́ máa ń tẹ́ ń pè ní ẹ́sìkò expo <laughs> ah, ẹ̀hẹ̀n ntí o bá ń pè ní ọ̀yẹ̀ nù nígbà pé fẹ́ ṣe ìnáwó wọ́n ti wá fún un ní ọ̀yẹ̀ wọ́n ti sọ gbogbo nǹkan tí ó ṣe fún un tó yẹ jẹ́ pé ọba débi tí ó ti ṣèdánwò báyìí òun orí òkè yọkàn máa kọ gbogbo ẹ̀ lọ́ntì ẹ̀ ìlọlọ́run ṣe fún àwa obìnrin mùsùlùmí òun sì ni wọ́n mú wá ní kókó ní kókó yìí nú ẹ̀ kagbọ́yé àfáà ní obìnrin mùsùlùmí tí ó jẹ́ obìnrin rí gbẹ̀yìn ó ti jẹ́ obìnrin rí torí kò ní àkòrí ọ̀rọ̀ wa ó ní pé àlàálá kọ́tùmọ̀ àlà àtẹ́pọ̀ rẹ̀ pẹ̀lú ọlọ́run tó dáa ọgbọ́dọ̀ jẹ́ obìnrin tó gbọ́lọ́gbọ́ ní pàápàá ó ti gbọ́dọ̀ jẹ́ obìnrin tí ó máa sin lọ́n tó ṣe tán tí ó sin lọ́n kọ́ má jẹ obìnrin pé kódà bí a bá ń gbà níyànjú pé lágbájá máa sin lọ́n lágbájá máa kírun má wà ní àwọn àti ábùlì káàkiri náà bí àti àyà mi kan a ní àwòyẹ̀rú àwọn àti ábùlì èèmọ̀ tí wọ́n ti gbọ́ ọ̀kẹ́ <laughs> wọ́n ni ẹ wá pé kí lágbájá máa kírun wọ́n má wà ní àwọn àti ábùlì káàkiri náà àwọn tí a ń sáyà àkókò nà kí sọ́lọ̀ tí mo sì tọ́lọ̀ ǹjẹ́ ẹ mọ̀ pé obìnrin míì kírun obìnrin míì kírun ká tó wá pé irun tá a fà sọ wípé bó etí ń kí gan bó ní ń ṣe ń kí ká tó wá tí ò kí rárá ọlọ́run wá ní mùsùlùmí tí o ọlọ́run wá mùsùlùmí o mùsùlùmí tí ò kírun ń yóò jẹ́ yàrá yóò jẹ́ lálẹ́ kìámà yóò tún jí ìyànú sàárè kó tó dálẹ́ kìámà lọ́mọ tètè abẹ́ rẹ̀. ẹlẹ́ẹ̀kejì wọ́n ní ìròyìn fi jẹ́ obìnrin dáadáa ó ní àṣepọ̀ rẹ̀ pẹ̀lú ọkọ rẹ̀ tẹ́rí pé wọ́n fún wa ní ọ̀nà méjì ni nígbà táwọn ní obìnrin rí obìnrin gẹ́gẹ́ bí ẹ̀dá tọ́lọ̀ ń ọ̀nà méjì ló lè wà ó lè wà lábẹ́ òbí bóò ní ó ti dé ọmọ dáadáa ọmọbìnrin dáadáa lábẹ́ òbí rẹ̀ àbí ó lè wà lábẹ́ ọkọ ọ̀kanú méjì ni ọ wà ìkẹta ó lè wá láti bí ọkọ onípe yóò jẹ́ ìyá ọmọ tí ń tọ́jú ọmọ àìbẹ́ẹ̀kọ́ ni tí ń bá gbàmọ̀ àfáàyè bí a ti ń tónù ló jẹ́ kí mìíràn ọ̀rọ̀ a máa kọ́ọ́lẹ̀ ẹ̀fà a máa jíwe ohun ṣùkú díẹ̀ díẹ̀ bí a ti ń sọ̀lẹ̀ mìíràn ọ̀rá ń kọ́ ó ní pé obìnrin pẹ̀lú ọkọ rẹ̀ kọ́ rántí pé ìjókòó rẹ̀ nílé ọkọ ọlọ́ọ̀sìn lọ́nà ìjókòó ẹ̀ pẹ̀lú ọkọ rẹ̀ ń sin lọ́nà ńlọ́ba débi wípé kódà oorun láàrin tọkọtaya wọ́n tún ládàlẹ̀ fún wípé ọkọ rẹ̀ ní bùkátà sí kọ̀kọ́ oorun fọ́kọ wọ́n tún máa torí pé tó bá kọ́ oorun fọ́kọ wọ́n tún máa pẹ̀tẹ́lẹ̀ àti màádà ni sì fọ́lọ̀ lórí jíjẹ mímu ẹni láti rí bíbára ilé ayé yìí àdánwò ni ọlọ́ọ̀lẹ́ fọ́bi sàdánwò kọ̀kọ̀ ọlọ́ọ̀lẹ́ kọ̀kọ̀ sàdánwò fọ́bìnrin tí a bá wá fi sùúrù bára wọn gbé tí a sáré ẹ̀sìn ọlọ́run ọba ṣe tí a sin lọ́run tí a sì wá kẹsẹ̀ járí tí a fi wà lìjánà sẹ́rí gbogbo ń tọ́tẹ̀lẹ̀ láyé mu àti ní ìdánwò ni tí a fi wà lìjánà torí pé àwọn obìnrin wa tá a jọ lu ayé tá a bá bí àlìjánà gbogbo iye obìnrin yòówù tí ọlọ́run ọba bá fi ta lọ́rẹ inú àwọn obìnrin àlìjẹ́nà àwọn obìnrin tá a ti ọlú ayé ni wọ́n máa jẹ́ ìyàlẹ́ fún wọn ní ọba àlìjẹ́nà dẹ́rẹ́jà táwọn wà ní kéwà ṣe irú títa yé ni wọ́n gbé wípé ní àmà ìwà ìmì nìkan bí a ń jẹ́ ń ṣe tójú ayé pé àwọn àtìyálé àti àwọn fẹ́ràn ara wọn àti bí ọmọ àyà ẹ̀ nú ṣùgbọ́n lálùkì àmà ọgbà àlìjẹ́nà àwọn obìnrin yẹn pọ̀ tọ́lọ́wọ́ fún ọkùnrin kọ̀ọ̀kan in fact àwọn tí wọ́n jẹ́ olùkọ́ ìtàn inú àwọn mọ̀fàṣẹ́rọ́n wọ́n ní ọkùnrin kọ̀ọ̀kan máa ní tó bí àádọ́rin obìnrin seventy yóò àti ṣe àkọ̀dà bíi táyé wàlá àkọ̀dà bíi táyé wà ní wípé ìjẹ ìmu àwọn ọkà ẹ̀bà nǹkan ń jẹun òun ní sọ wá ń dà yìí o lọ́n kò sí yẹn o torí pé níta jẹun yọ dà ìjẹ a sì lọ yàgbẹ́ tún gbé sí ìlara ń fi ń gbó alọ̀ bí alọ̀ wọn alọ̀ bí alọ̀ ṣùgbọ́n láì jẹ́ náà gbogbo ń tá a bá jẹ ní nǹkan àgbádùn yóò máa kúnná mara yín àyèsítọ́ àyíká kẹlẹ̀mbẹ̀ ìkórìíra kan òdì náà ọgbà àlìjẹ́ náà ìbolo ti àti ṣiṣẹ́ yẹn ká jẹ́ obìnrin rí kálìjánà yóò lè rọrùn fún wa òun lágbìyànjú rẹ̀ ọlọ́run tó ṣe ní rọrùn fún wa ẹlẹ́ẹ̀kẹta níta àfa àti wá sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ òun náà ní àkàlà eléyìí ìjóbìnrin ní ọ́ni nílé bàbá rẹ àbí lọ́wọ́ ìyá rẹ ìjóbìnrin ní ọ́ni lọ́ọ̀dẹ ọkọ ìjóbìnrin ní ọ́ni tọ́já sí wípé ìwọ ọ̀ntọ́jú àwọn ọmọ ní ìyá ọmọ ní ọ́ alákọ̀ọ́kọ́ gbọ́dọ̀ ní ìwà tó rẹwà ìwà dáadáa ìwà ọmọlúwàbí ni yorùbá ń pè báwọn jẹ́ oníwà ọmọlúwàbí ntí sì máa múyàn jẹ́ oníwà ọmọlúwàbí alákọ̀ọ́kọ́ ń bẹ̀ wọn ni kéèyàn ojú lòdòdó àsídìkù òdodo ọ̀ntọ́jú àwọn ọmọ ní ọ́ jẹ́ kí wọ́n mọ̀ pé irọ́ ọ̀dà irọ́ irọ́ irọ́ ọ̀dà hmm. irọ́ ọ̀dà ló jẹ́ wọ́n má di ìsìn yẹn wá fún wa sáni ní kálátálà ń sọ nípa òdodo ibi tí tọ́ ní sí ibi tí èèyàn ọ̀sẹ̀ ru rẹ̀ ká bọ́ bá sì jẹ́rọ́ náà ni òun náà níbi tí líìdì èèyàn lọ irọ́ máa sọ èèyàn di kòkì ni ẹlòmíì ó ti gba nọ́mbà rọ tẹ́ bá ti sọ̀rọ̀ kan báyìí tí a bá ní yàlábájá lọ́sọ fún mi pé àà mú jẹ́ sí béèyàn lọ́gbọ́ sọ̀rọ̀ ní <laughs> bọ́bá sòdòdó gan lọ́sọ nítorí kí a ti mà lónírọ́ òdòdó rẹ̀ ní hàn so ká máa gbìyànjú láti rí pé àwátá àti tẹ́lẹ̀bíyà fáwọn ọmọ akọ́ wọn ní òdòdó àà náà ó sì jólódòdó jẹ́ olódòdó pẹ̀lú ọkọ rẹ̀ má bí ẹgbẹ́ pẹ́ pamọ́ ọ̀pọ̀ nù wa tó ṣe pé irọ́ pọ̀ láàrin ọkọ àtìyàwó orí kò fẹ́ kọ́ máa lóun tó wà kó mọ̀ yóò ṣe ní jàmbá tó yọ parọ́ fún ọba ti ka owó kan òun ló ní o tó bẹ ti lọ́wọ́ ni wọ́n ní báwọn kó pamọ́ kọ́kọ́ rẹ̀ ọmọ yá ọmọ kó bẹ̀rẹ̀ pé májílì ti dà báyìí ní ọ̀rọ̀ tẹ́ sọ lè mí ń yànnà náà tẹ́rì tẹ́rì pọ́rọ̀ pọ̀ lábẹ́ rẹ̀ tẹ́rì pọ́rọ̀ pọ̀ ah, ọlọ́run ó tún àti ká máa gbìyànjú àwọn ọkùnrin lórí òkúkù lè mọ́rẹ́ à àwọn awọ obìnrin lọ́dọ̀ ọkọ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọ́n ń takò mọ́sálásí mi láti jẹ́ mo tún sọ wọ́n mọ́sálásí lára ẹ̀ náà ni àlàmánà kájẹni tí ó ní tí ó jẹ ní ìfọkàntán tí ó jẹ ní tí ó sì ìfọkàntán jẹ́ obìnrin tí ó sì ìfọkàntán ẹlẹ́ẹ̀kẹta alkalimatu tayyiba ọ̀rọ̀ tó dáa ẹlòmí ọ̀rọ̀ burúkú ń bẹ lẹ́nu rẹ̀ ẹlòmí fi máa ń sọ ẹ obìnrin míì sọ rẹ̀ ní wípé hmm, mọ́kàntẹ́nu kù fún yín ni o ń sọ olùsí ọ̀rọ̀ bàmíjẹ́ sí ilé ìfẹ́fẹ́ lè bínú kú tí lọ fẹ́ gbà yẹ. ẹlòmí ọmọ ròyìn ara rẹ̀ ọ̀rọ̀ jẹ́ ọ̀dá ń bẹ lẹ́nu mi kí lọ kété ìròyìn tó dáa lè yìí ìròyìn tí ọ̀dá ni. lẹ́yìn náà àfábùrù àfa mẹ́nubà lára àwọn àhláp ó ní sùúrù àti faradà tẹ̀lé ayé ìbáyìí wàláyà àti sùúrù hmm. kì í ṣe gbogbo téèyàn fẹ́ náà ló lè rí kìí ṣe gbogbo ń téèyàn rí náà ló lè tẹ lọ́wọ́ so obìnrin lọ́ọ̀dẹ ọkọ yóò ṣe sùúrù gáyà so ti yé sùúrù yẹn wà láàyè ọlẹ́sàn hmm. lè tó tóbi lọ́dọ̀ ọlọ́run ọba tó ti yé wa kájẹni tí ó ní sùúrù tí ó ní sùúrù tí ó ní faradà sùúrù yẹn ò sọ pé èèyàn hmm. ìta lẹ́yìn náà wọ́n sọ̀rọ̀ nípa àlàyé kéèyàn méjìjú kódà kóbi ọmọ lójútì tí obìnrin bá sì lójútì tó bá jẹ́ ìyàwó fún ọ wà láì ọgbà nù tó bá jẹ́ ọmọ fún ọ wà láì ó nẹ́sìnì ṣùgbọ́n ẹni tí ọba lójútì kò sí tí ò lè dáwọ́ kò sí tí ò lè ṣe ọlọ́run ma yà àwọn ọmọ wa nípa kú náta o má jẹ kéṣù ọ̀dàgbò ọ̀nà fún wa o aláàjẹ kan ṣoṣo ọlọ́run ọba nìkan àáfà mẹ́nuba tarbiyatul awlad bá ti tọ́jú àwọn ọmọ bá ti mójútó wọn ilé ẹ̀kọ́ wọn àti gbogbo àwọn nǹkan mìíràn tí wọ́n ní bùkátà sí tẹ́ẹ̀sì rí ìtọ́jú ọmọ obìnrin olóbelege ara rẹ̀ lórí eré síwájú káyìí tí n bá ní gbàgbé àdíìsì gan ọfẹsẹ̀ rinlẹ̀ pé gbogbo ẹni ọlọ́run bá fún ní ọmọ obìnrin méjì kọ́lá àdíìsì yẹn sọ pé obìnrin méjì gbìyànjú ọtọ́ ó fún alẹ́kọ̀ọ́ tó kóró dángájíá ó fi fàálé ọpọlọ wà Obin, obin, wọ́n sì sọ̀rọ̀ ótọ́ wọ́n sọ̀rọ̀ ótọ́ àwa fi sùúrù kún àwa níbi ó súwa àwa kún fájúà torí pé oríire wọn náà lóríire wa kọ́má àtún ajá sí wípé àwa gan-an ńlá sórí lálọ́ lóṣòtì ẹlòmíì ọba fún yín lọ́mọ kò ní sìn lẹ́yìn rẹ̀ ewu ẹ̀wò la wá fẹ́ náwó ń bẹ̀ so abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala gbogbo àwọn ọmọ wa ọlọ́run jẹ́ wọn yà rẹ̀ ọlọ́run jẹ́ gbogbo wọn sórí rẹ̀ ọlọ́run jẹ́ kí wọ́n ní àlùbáríkà afa torí pé àwọn wọn rúdè ní ìgbà so àgbà ìbéèrè mẹ́ta péré táwọn afọ́ bá ní yànnàná rẹ̀ bóyá abala bi tí wọn ò tí wọn ọ̀nà yẹ sáde àṣáájú bẹ́ẹ̀ lánàá sọ pé ọ̀túnla yọ̀nù tólàṣà tàlátà ó ní gbígbé oúnjẹ lọ sí fún àwọn ẹlẹ́wọ̀n oúnjẹ ìsinu ìtọ́ àwọn ẹlẹ́wọ̀n náà ń dárò ẹ bá lè fún wa lóúnjẹ ẹgbàládá ó bí yé lánàá àti àná torí náà ẹ bá ní gba ìtẹ́nìkọ̀ kan mú wá tí ó fi tí ó fi ṣètò ọlọ́run ẹ̀kan náà làá sí lọ́dún ó tún dẹ̀ ní kọ́lọ̀ ó já ká máa bẹ ní abẹ̀ní ló ti yé wa báyìí ẹ gba ìtọrẹ àánú láti pèsè oúnjẹ fún àwọn ẹlẹ́wọ̀n àwọn tí wọ́n bẹ ní oko àtúnrọ hmm. wọn ò fi àwọn tún wọn rọ ni. Hmm kọ́lọ́wọ́ bá ní yín apadà àti ẹgbẹ́ sábà di tẹ aburú ló sún adébẹ̀ ọlọ́wọ́ bá ní yín apadà ọlọ́run wọ́n jẹ́ adérò ẹ̀wọ̀n o wọ́n jẹ́ alérò ẹ̀wọ̀n o níta àwọn máa wà dérò ẹ̀wọ̀n o ọlọ́run má jẹ́ adánà má jẹ́ wọ́n dánà sí alọ́run láàjẹ́ kò soso ọlọ́run náà ẹnìkan bí ọdí méjì ní àyẹ̀ńkọ́ ọ̀yá ó ti yá iná mọ̀ owó ìmọ̀lẹ́ nìkan ní ẹnìkan ní ojú méjì ọkẹ́ nìkan mẹ́ ìyá kan ní ń pè àwọn lánàá tẹ́ẹ̀ sí lẹ́kùn lé lẹ́yìn bẹ́ẹ̀ o àá kí n máa rọ́wọ́ yín lókè dáadáa ni náà wa alaikum salaam tó Thank you tó ọgbà sùúrù náà lọ rẹ̀mílà alhamdulillah wa salatu wa salamu ala rasulillah nabiyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in àkọlọ̀ ọ̀rọ̀ tó bá san àwọn ọ̀sáàjù wa ní ẹ̀sùn lórí ẹ̀rí pé gbogbo àwọn àlàyé tí ààrí sọ jáde dáadáa àwọn ọ̀sáàjù wa yẹn wọ́n bá ṣe gbogbo ẹ̀ ní àyànjú kọ́lọ̀ ọba tí ó jẹ́ ìlú fi ṣiṣẹ́ gẹ́gẹ́ bí àwọn oníbèrè ti sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn káàmbá gbé tẹ́ ẹ bá gbìyànjú àti kọ̀rẹ́kì tẹ́lómi ń ṣe láti pé ká sọ tíjú òdodo ọ̀rọ̀ fún yóò bá tún wá dà sí òdì so yóò bá tún di pé à ń bára wá yan òdì léyìí tí Islam tó sì lòdì sí. Si Ah, eléyìí ò ní jẹ́ ẹ̀rí tá a wà á tún ní mọ̀ sọ tí ń jòjòjò láàrin ara wa á túbọ̀ mọ̀ sọ náà ni ah, ó láti ṣàlàyé pé òdodo korò kò dùn ún gbọ́ ṣùgbọ́n ẹni tó bá lè gbìyànjú àti ti ṣiṣẹ́ yóò rí ah, ẹ̀san tí ń bẹ fún ẹni tí ń fi òdodo ṣiṣẹ́ ẹni tá sọ òdodo fún tí ò gbọ́ àwa ti ṣe tó jẹ́ ìwọ tiwa ànábì Muhammad sallallahu alaihi wasallam ìtọ́lọ̀ ọba sọ fún ni pé inna ma alaikal balag èyí tó jẹ́ ọ̀nà yẹn yọ lórí òun ni kí wọ́n ti rọ̀ tó bá wá ti sọ àti but ọ̀pọ̀lọpọ̀ ọgbà ọ̀nà manner of approach àwọn ọ̀nà tí a máa ń ó yẹ ká mójútó tá a bá rí i pé ọ̀nà tí a gbà bóyá ó ní àmójútó káwa náà ká tí wá apply fọ́múlà mi pẹ̀lú ògùn ọlọ́run ọba tọ́lọ́run bá rí àníyàn wa olóòtú kò sí ẹnìyẹn náà nú tóun náà fi mọ̀ pé a ní àníyàn àti yí padà sí orí dáadáa yìí kì í ṣe pé bóyá kábà fi ọlọ́ọ̀bọ̀ kò ṣe àmàna wa. naam. Náà. Náà. Bẹ́ẹ̀ àti lára yìí àdìs yẹn la ka pé àrùbáwò ẹ́ náà hmm. àwọn náà ní àkọ́kọ́ obìnrin tó bá mójútó wákàtí márùn-ún rẹ̀ sọ́lẹ̀t kàmsáhà hmm. wà tọ́mọ̀tì ṣàhàràhà tó mójútó àwẹ̀ Ramadan rẹ̀ wọn la fi tàlàyé àwọn tí wọ́n máa ń fi ẹsẹ̀ palẹ̀ lórí tí wọ́n bá jẹ nínú Ramadan lẹ́yìn náà hafizat farjaha ó sọ abẹ́ وأطاعت بعلها وديت يا شوفوري أو كاميرا يمون إن شاء الله الله أعلم نعم عليكم السلام ثاني سولو يوم فون أوكي آه. دو أويا أويا سوري نعم 吧。 ìdí mọ̀ ń sábà máa ṣe náà gbogbo ẹ̀ náà là ń ṣe. ẹ̀rí pé àwọn ọ̀gáàsì ṣe àlàyé pé tí a gbọ́n àwọn ọkùnrin àwọn náà ń ṣe lálàyé fún wa oníkálukú wa náà ni ó ní àrùbí tó kù sí so gbogbo wa tá a bá túnbi tó kù sí tá a bá tún ṣe láàrin ara wa gbogbo ó sì jà láti ọlọ́mọba lódodo kò sí bí ẹ̀yìn ó ti máa rí àrùn tí ò dùnú láti ọ̀dọ̀ ọkọ rẹ̀ tóun náà wá yára tí máa ṣe tí ó dùn ọkọ ní ṣùgbọ́n tá a bá mọ̀ pé ọlọ́run ọba là ń jọ́sìn fún ọ̀dọ́ rẹ̀ láti fi ràn kan ẹ̀san tó eléyìí ni ó jẹ́ ká mójú kúrò níbi ntí ọkọ ń ṣe tí ó wà ní ká máa ṣe tọ́lọ́run ọba ń fẹ́ so gbìyànjú ká ṣe tiwa ká sì máa bẹ ọlọ́run ọba kọ́nà ọba kó bá yí àwọn ọkọ wa sí ibi dáadáa ẹ̀rí pé wọ́n wọ́n wọ́n yí padà láti ọlọ́run kọ́nà ọba kó ṣe àmàlà wa. tọ́ àdúgbò tọ́lọ̀ ní àfikún lórí ti àwọn òṣìṣẹ́ ọ̀rọ̀ àwọn obìnrin lọ́dẹ ọkọ akùsùn ọlọ́run ọba yóò jẹ́ ká jèrè àwọn ọmọ wa yóò sì já sórí rẹ̀ yorùbá máa ń sọ̀rọ̀ ńgbà míì pé wọ́n ní amúkùn ẹrù rẹ̀ wọ́ olókèlè mú ẹ̀wù sálẹ̀ tẹ́ máa mọ̀kùn tàbí máa ẹ̀sùn pédé ẹ̀ máa mọ̀kùn ṣé ẹ kàn máa gbówó èmi ẹ máa gbówó èmi tẹ́ máa mọ̀kùn ẹ̀mà ẹ̀mà ẹ̀mà ẹ̀mà ẹ̀fẹ̀ àkàǹkà ò. ẹni ẹni tó yẹ pé inú tẹ̀dá rẹ̀ ẹsẹ̀ rẹ̀ á sẹ́yìn wò mí ẹsẹ̀ ẹsẹ̀ rẹ̀ ẹsẹ̀ rẹ̀ ti báyìí sẹ́yìn pé tọ́lá lu ẹrù. ẹrù mọ́tò láyé àìbẹ̀ ẹ ní amúkùn ẹrù tó sórí mú ń wọ ẹrù lálẹ́ ẹ̀tọ́jẹ́ ẹrù ẹni bí ọ̀kan ní àyà wa àwọn obìnrin ọkọ̀ ó di mélòó nínú yín tọ́kọ rẹ̀ wọlé nígbòógbé tó náà wá ọ̀rọ̀ ra sí wọlé tó ní dáàlì ah ọ̀tán mélòó tó kọkọ

àwọn èèyàn ni wọn ò àgbọ́yé wà á ṣèrú húnà bílí màrú ọ̀pọ̀ ọkùnrin ni ọ̀gbọ́yé ọ̀pọ̀ obìnrin náà sì ni òye mo ní ní ilé ẹ̀kọ́ kan báyìí náà ni a ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ nípa gbogbo ohun tá à ń sọ nípa ìgbàgbé àti ìyàwó ọkọ yìí náà nìsí ó dìgbà mélòó tó ti tó tiẹ̀ ti jẹ́ kíyàwó rẹ̀ ọmọ yìí pé sí ìfẹ́ onífẹ́ rẹ̀ fẹ́rẹ̀ sí mi ẹ̀yà mélòó nù yín ló ti ló ti tún sọ láyé ọdún tẹ́ ti jọ wà pẹ̀lú pẹ̀lú àwọn ìyàwó yín tẹ́ẹ̀kan tí ẹ̀ rántí arúgbó sogeri ẹ̀ nígbà ẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ tó wá fi ọ̀rọ̀ fẹ́ tọkàn tọkàn tí ẹ̀ sọ fún ọgbọ́n àfáàní òkè bá rí bẹ́ẹ̀ gbogbo yín ẹbú fóònù yín ẹ sẹ́ndì mẹ́sẹ̀gì sí àwọn yín lé nìsín kẹ́kọ̀ọ́ i love you. káàbù kí ni rẹ̀spọ́ndì àwọn obìnrin yẹn nígbà wá díjọ́ kejì oníkálukú wa ka rẹ́spọ́ndì ẹni ìyàwó ẹlòmíín sọ sí ni pé ah, ẹwà ń bẹ̀. ẹlòmíì ní àṣírí yìí ti tú ó kú níbi ẹgbẹ́ sáré ẹ̀ sídẹ̀ nù. ẹ̀ẹ́dọ́ jẹ́ sèjì haúsá ó ní i love you dimbanza. Thank you. tẹ́ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ ń dààmú ìsì ń àsúnnú irú ìgbésí tí wọ́n ń gbé pẹ̀lú ọkọ àtìyàwó ẹlòmíì jẹ́ nǹkan ní anáfíà náà pé ọlọ́run ó bò ti afẹ́ mi níbo ni mo bára mi yìí wọ ọlọ́run ọlọ́run ṣe abẹ́ gbogbo ibi tó kù díẹ̀ káàtó ọlọ́run kọ́ bá tẹ́rí ní islam náà pẹ̀lú àwọn ẹ̀kọ́ yìí ní jánìbù àwa ọkùnrin àti jánìbù àwa obìnrin tẹ́rí tàbá ń ṣe pátipáti díẹ̀ báyìí a padà wá bọ́ sórí orí tíráàkì yẹn dáadáa nǹkan yóò tún tó bàjẹ́ ti pẹ́ lọ́nà tó dì ẹlòmíì báyàwó ẹ̀ nígbà tí a ń ka ní tíra náà lánàá pé ẹnìkan ọlọ́run bá ní oríjì ìyàn ìyàwó ẹ̀ lórí wọ́n ti jọ sórí bẹ́ẹ̀ oṣù mẹ́fà ẹnìkan ní ọyàwó gbé lọ́sọ́ dìbò ọlọ́tọ́ dé six months adẹ́jọ́ sórí bẹ́ẹ̀dì kò dẹ́ sọ̀rọ̀ sí irú ọkàn gbígbẹ̀ òlélẹ̀ oríṣiríṣi báwọn gídáńkó wá lè ṣe ẹbá bẹ́ẹ̀bá wo títẹ lómi èyí ó pẹ̀tọ̀ iná ní láwùjọ àwọn obìnrin bẹ́ẹ̀ lómi bá sọ ah, tí pé ààrùn tí máa ti ẹ̀ sàn <laughs> tó gbé tí kalẹ̀ báyìí wọ́n tún máa fi epo ra ti ẹni pé àà ah, eléyìí ó sì tún ṣe díẹ̀ torí pé ẹlòmíì ya ẹ hànà ẹlòmíì ọ̀dà àmọ́ abẹ́lẹ́ ọba subhanahu wa ta'ala kọ́rọ̀ ẹ̀mí wa fún ẹ̀sìn rẹ̀ abẹ́lẹ́ ọba subhanahu wa ta'ala kọ́rọ̀ ẹ̀mí wa fẹ́sìn rẹ̀ ó ìdẹ́kẹ́sì yìí kọ́rọ̀ ọ̀rùn fún aláṣẹṣe ẹ̀kọ́ máa ṣe ìbágbépọ̀ wa pẹ̀lú àwọn ọkọ wa kọ́ máa ṣe ní ìbàlẹ́jọ́ aburú fún alálìkè àmì ẹlòmíì ọ̀tara àyàwó ẹ̀wọ́ náà obìnrin mi náà tààrà ọkọ ẹ̀wọ́ náà ọlọ́mọ abẹ́ aláàjẹ́ kan ṣoṣo ọlọ́run ọba insha pé ìjókòó wa continuously ni every Sunday insha Allah ní a máa ní mọ̀ádọ́rà so lè fẹ́ jẹ́ pé àní tí ọmọ jẹ́ pé nígbà ọdún bá tó tún máa fún aládéhùn pé àyè ó wà kọ́lọ́n kí ọlọ́ra ẹ̀mí àfa fún wa àwọn ọmọ ọlọ́n jẹ́ kí wọ́n ní àlùbáríkà àwọn òbí wa ọlọ́n kó bá forí jì wọ́n ọlọ́n kó ṣe ikú ní ìsinmi fún wa. lọ́pọ̀ gbà máa rántí àbàbà wa aláàjì Kẹ̀lání Àjàlá nípa ìfẹ́ ẹ̀sìn níjọ́ tá a lọ ní makbara mọ́sọ́nà nípa ìfẹ́ nínú ẹ̀mí. E tọ àníyàn yẹn òun wá láàrí tọ́lọ̀ ń ṣe o wàhálà òun láàrí adẹ̀dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run tó jẹ́ kí gbogbo wa kápàdé ní ọgbà jẹ́nà ọlọ́àjẹ́ kò sọ̀sọ̀ ọlọ́run ọba gbogbo àwọn ọmọ náà ọlọ́run fún wọn yàn fún wọn yanjú wọn ní gba wa ọlọ́run kó gba wa ọlọ́run gba wa a rí pé ìdánilẹ́kọ̀ọ́ wa àná lórí aṣọ Ramadan ìjọ mẹ́wàá tó gbẹ̀yìn oṣù Ramadan ó la sì dánilẹ́kọ̀ọ́ lé lórí kágbìyànjú kó tó di pé yóò di ìjọ mẹ́jọ tó ní wọn máa kù fẹ́rẹ́fẹ́ ìjọ mẹ́jọ náà ó la fi àdàgbà ìjókòó yìí láàfihàn títí di ẹ̀yìn àwẹ̀ insha Allah kọ́lọ̀ ọmọdé afẹ́ ni kọ́lọ̀ kọ́ láti tóbi àti àánú rẹ̀ kọ́yọ́nù sálàmà rí wa Allahumma salli ala Muhammadin wa ala ali Muhammad كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما بارك على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم علم إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا اللهم من الراشدين اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها يا حي يا قويم يا عزيز يا جبار يا مجيب المضطر يا رب العالمين اللهم تقبل صلاتنا وقيامنا وصيامنا وقراءتنا برحمتك يا ارحم الراحمين اللهم اغفر لجميع المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات الاحياء منهم والاموات انك قريب مجيب دعوه رب العالمين اللهم امنا في اوطاننا وآمنا في أسفارنا وآمنا في بلادنا وآمنا في أسواقنا برحمتك نعم. يا أرحم الراحمين يا رب العالمين اللهم إنك قلت وقولك الحق أدعوني أستجب لكم اللهم هذا دعاء وعليك الإجابة وهذا جهد وعليك شكلان ولا حول ولا قوة إلا بالله العلي العظيم فسبحانك اللهم وبحمدك نشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين جزاكم الله خيرا